فاصبر كما صبر أولو العزم من الرسل ولا تستعجل لهم كأنهم يوم يرون ما يوعدون لم يلبثوا إلا ساعة من نهار بلاغ فهل يهلك إلا القوم الفاسقون الحمد لله محب الصابرين والصلاة والسلام على الأتمان الأكملان على أشرف المرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين إن خير الحديث كتاب الله وخير الهدي هدي النبي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته أدبفون ولا مباوة وبا الله وبا ọ̀rẹ́ gbogbo àwọn onísùúrù olólùfẹ́ gbogbo àwọn tó bá nísùúrù gbogbo àwọn onísùúrù pátá tí wọ́n ń bẹnu ayé ọlọ́wọ́n bá ọ̀sà wọn jọ ọwá fi wọ́n sọ̀rẹ̀ ara rẹ̀ ọlọ́mọsàfà wọn náà sáàrin wọn o ìkẹ́ ọlọ́run ọlá ọlọ́run àánú ọlọ́run kọ́bọ̀ òjíṣẹ́ ọlọ́run annabuwa muhammad sallallahu alaihi wasallam káàní ọlọ́run bọ́ bá gbogbo àwọn sàábé àti gbogbo àwọn aráalé ànábì pátá ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa ẹ̀yin sisters wa èyí tó dájú nínú ọ̀rọ̀ tí yẹn máa ń wáyé fún láti gbọ́ òun náà nú ọ̀rọ̀ tí wọ́n bá fi ń fà jáde láti inú Al-Qur'ani Karim ojú ọ̀nà tó dájú tí yẹn máa ń tọ̀ tí yẹn máa ń wà lórí ẹ̀ nínú ẹ̀sìn Islam táwa yìí òun ojú ọ̀nà sunna Ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam gbogbo tó bá ti pè lẹ́sìn fún wa tá a bá ti wá tì nínú alukur'an tá a bá ti wá tì nínú hadith anabi wa muhammad sallallahu alaihi wa sallam àdáṣílẹ̀ sínú ẹ̀sìn ni wọ́n pè é ìṣìnà ni bó ṣe òkà àwọn bàbá wa ó ti pẹ́ńbẹ̀ tó àwọn bàbá wa kọ́lọ̀ ń fẹ̀sẹ̀ rán o ọlọ́run pa wọ́n lẹ́sẹ̀ kan wá sẹ̀sẹ̀ ni bó ṣe wù kí àwọn àlùfáà wa kí wọ́n ti gbajúmọ̀ lórí ẹ̀tọ́ àwọn àlùfáà wa kọ́ ní Rasulullah anabuwa muhammad sallallahu alaihi wasallam oni rasulullah abiwa ta gberun ashhadu anna muhammadan rasulullah nǹkan sọ ni ife anabi ló jíṣẹ́ o òun lọ́lọ́run ìdánwà bẹ̀rẹ̀ anabi náà lẹ́sìn ọlọ́run òun náà ní ká lè mójútó wo àwọn pálapàla wo àwọn ránran ọ̀hún àwọn ẹjọ́ wẹ́wẹ́ tí ò nítumọ̀ táwa tinú alẹ́kọ̀ọ́ àtàdísì èèyàn máa waste time ẹ̀ lérí ẹ̀hún torí pé ọlọ́run bá aláà kò ní gbà tí òfin sallallahu alaihi wasallam ní tọ́lọ́run bá fi rán ànábì lọ́lọ́run fẹ́ gbà àwa bẹ̀ ọlọ́run nínú àánú rẹ̀ gbogbo Muhammad gbogbo àwọn tí wọ́n ń ṣe bídíà tọ́jẹ́ pé àdásílẹ̀ sínú ẹ̀sìn òun náà ni wọ́n ń ṣe kọ́lọ̀wọ̀n bá fi súnnà yé wọn kọ́lọ̀wọ̀n bá aláàkọ́ wá darí wọn kọ́tẹ̀ wọn lérí bá láti tẹ̀lé súnà náà àtàwọn àtàwọn kọlọmọsà lékún àgbóyè ẹ̀sìn wa kọlọmọ bá aláàkó ṣe wá lọ́mọ àdìjánná kọlọmọ ṣe wá lọ́mọ àná mo kí gbogbo ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa ẹ̀yin sisters wa ẹ̀yin brothers wa ẹ̀yin mọ́tàlúhúdà ẹ̀yin alufẹ́sìn àti gbogbo ẹ̀yin ọmọ ìyá tá a jẹ́ tọ́lábọ́tọ̀lá ẹ̀lì mo kí gbogbo wa yí pé àlàáfíà ọlọ́run kọlọmọsà wa ìtí wọ́n ní káfí bá ní sọ̀rọ̀ ní ìjòkó ilé ní òun náà ni àhàmíyẹ tó sọ́búrí fi hayati lè mùsùlùmí importance of, of importance of asọ́bùr patience in the life of a muslim kini suru kini kí ni pàtàkì kó ni ìṣẹ̀ni Muslimi mùsùlùmí bó ní sùúrù ṣe pàtàkì tó nínú ìṣẹ̀mí wa ayé ẹyọ kan táwa náà làwa yọ gbogbo àwọn tí wọ́n ti lọ wọn tún padà mọ́ báwa náà bá ti lọ sìn àwa náà ní padà mọ́ ẹlòmíì ló tún kú jọmọ lọ ayé lọ àmọ́ ayé ẹyọ kan táwa yẹn ká gbìyànjú kárí pa lò dáadáa ká lò ó lérí ẹ̀sìn ọlọ́run ká lò ó lérí ìmọ̀ ẹ̀sìn ọlọ́run torí ọlọ́run ọba ọ̀dáwà fún kankan lẹ́yìn gbọ́lọ́n dáwà lọ́wọ́ ilé ayé káwá sẹ̀sẹ̀ asọ́bùrù ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa sisters wa sùúrù onáàpè ní patience ìfaradà ìfaradà àtẹ̀mára wọ́n ní asọ́bùrù wa habsun nafs ala fara'idillah ìtí wọ́n ń pè pé yẹn ń ṣe sùúrù òun náà ni kó máa ṣe ìfaradà kó pinnu nínú ọkàn rẹ pé o máa rọ́jú láti máa tẹ̀lé àwọn òfin ọlọ́run àwọn ọ̀ràn àyàn tọ́lọ̀ ń ṣe lọ́ràn àyàn lérí rẹ ìrọ́jú náà ń pè ní sùúrù ìfaradà ni wọ́n ń pè bẹ́ẹ̀ agbára àwọn tí wọ́n ń tẹ̀lé àṣẹ ọlọ́run ọba ó ká máa kí wọn pé ẹ sùúrù ẹkú farada torí wo àwọn náà káwọn náà kí wọ́n fi sílẹ̀ gẹ́gẹ́ bá àwọn kan ti gbé jù sílẹ̀ láwùjọ táwọn náà sì ń gbé ìpele ayé tí wọ́n bẹnu ayé wà á ní maharimilá ara tí wọ́n ń pè ní sùúrù òun náà ni kéèyàn ó ṣe farada kéèyàn ó ṣe sùúrù kéèyàn rọ́jú láti jìnnà sí gbogbo ọ̀dọ́lọ́wọ́n bá aláàní ọ̀dà ẹni tí máa ń jìnnà sí ti ọ̀dà táwọn èèyàn dẹ̀ ń ṣe ládùúgbò tóun náà rí owó ẹ̀mí tiẹ̀ náà láti ṣe kí ni ò jẹ́ kó ṣe sùúrù ètí wọ́n pè ní sùúrù nìyẹn bàbá wa léèyàn tí ó dúró déédéé lásìkò táwọn èèyàn ti bàjẹ́ ẹni tó ní dáadáa lòun máa ṣe lásìkò táwọn èèyàn ń ṣe bàjẹ́ á máa wá pé ọmọ kò sùúrù ẹ̀kọ́ sùúrù وحبسها عن الجزع وتسخط والشقوى لغير الله تعالى عند أقدار الله المؤلمة níta ń pè pé yẹn ń ṣe sùúrù òun náà ni kéèyàn ó rọ́jú kéèyàn ó ṣe faradà láti má máa kanra láti má máa bínú láti má máa pariwo ọlọ́run ọba káàkiri nígbà tó ọlọ́run ọba aláàbá gbé àdánwò ni àbálẹ̀ èèyàn tó jẹ́ pé ọlọ́run nínú àwọn àdánwò ayé kò wá kanra mẹ́nìkan kò sì máa bínú kó máa tara kò sì máa rojú ọlọ́run ọba fáwọn èèyàn ipe ẹwọ́n tọ́lọ́run tún ṣe ẹwọ́n tọ́lọ́run tún ṣe wọ́n ní akírun akírun o wọ́n ní amagbàwẹ̀ agbàwẹ̀ wọ́n ní adódédé adódédé wọ́n ní adìde lóru wọ́n ní asàdúrà asàdúrà o àṣẹbọ o ẹwọ́n tọ́lọ́run tún ṣe kéèyàn máa pariwo ọlọ́run káàkiri ọ̀dọ̀ àwọn ẹ̀dá ọlọ́run ó ṣe ìpè ha Allahu akbar ọlọ́mọ o àmọ́ ẹ̀ ní rí tí ọmọ pariwo ọlọ́run nígbà tó da náà tẹ́lẹ̀ náà tọ́lọ́run ṣe dáadáa sí ti gbogbo ẹ̀rí ń ṣe bí ó ṣe fẹ́ ẹ̀kọ́ sọ fún èèyàn èèyàn díẹ̀ lọ́wọ́ lè ṣe sùúrù dáwí yìí fi muslim ṣe sùúrù sùúrù ó pàtàkì nínú sẹ̀mí wa wọ́n tó bá ti lè ṣe sùúrù kò lè rìnlẹ̀ ọlọ́ láì ṣe bẹ́ẹ̀ ilé ayé ò ní gbà ọ́ ọ̀nà ò ní gbà ọ́ ò ní fọkànbalẹ̀ ò ní dunnú ò ní rí dáadáa ọ̀kan nínú àwọn sọ́lẹ́hùn sọ́ọ̀lẹ̀ ó ní ìdákùntàfẹ́lá hàzíhì إذا كنت في هذه الحياة ní باتي ti wà nínú ayé inú ayé tọ́lọ̀ dá ẹ̀ ó ní ìmọ̀ إما wà ìmọ̀ lẹ́kọ̀ọ́bọ̀rù ó ní mú kan bẹ̀ nínú méjì ìmọ̀ sọ́búrú wà ìmọ̀ lẹ́kọ̀ọ́bọ̀rù nínú kọ́ ọmọ bẹ̀rù ilẹ̀ ọlọ́run kọ́ ọmọ ṣe sùúrù lérí gbogbo àwọn ará ọlọ́run ti ń dá àbí kó sì máa lọ sàárè kọ́ ọmọ lọ kọ́bùrù tọ́ọ̀bá ti fẹ́ lọ kọ́bùrù ọgbọ́dọ̀ sí sọ́bùrù tọ́ba bí lóòsè sọ́bùrù mọ́ ibo lọ́nà yẹn ọ̀nlọ ni kọ́bùrù ọ̀nlọ sàárè ni ẹ̀ gbogbo àwọn tí wọ́n bá ṣe sùúrù àìṣe sùúrù wọn máa ń kán ọlọ́run máa ń lọ sábà bí tọ́jú ọkùn wọn máa ń tètè súnmọ́ àṣòro bóò lọ́sọ̀ wá ní ṣe sùúrù. importance of presence in the life of Muslim mùsùlùmí òdodo ó bùkátà sùúrù àwa ni ummatu sabr àwa gangan ni ìjọ tá ànábì fi sílẹ̀ ìjọ ń sùúrù téèyàn bá jẹ́ mùsùlùmí òdodo a máa wá máa wò ó pé a gbogbo tí ń ṣe yìí e, ìyanu mà ní ànábì sallallahu alaihi wasallam ànábì ní ajaban li amri lil mu'min ànábì ní mu'min ní òdodo ọ̀rọ̀ rẹ̀ ọkàn máa yà yín lẹ́nu yóò máa yà yín lẹ́nu tọ́lọ́mọba aláàbá sì dáadáa fún yóò dúpẹ́ tọ́lọ́mọba sì dáwò yóò sì sọ̀rọ̀ asọ́bùrù ìbáàdà ẹ̀yin bàbá wa bọ́lọ́wọ́ bá aláàṣẹ pa wọ́n láṣẹ ká kírun tó pa wọ́n láṣẹ ká gbà rẹ̀ ká yọ zakati ká lọ hajj ọmọ pàṣẹ sùúrù o fún wọ́n tí ọba bá rẹ̀ nínú ayé a'udhu billahi minash shaitani rajim ọlọ́wọ́ bá ní yá ayyuhal ladhina amanu ọlọ́wọ́ bá ní mo pè yín olùgbàgbọ́ òdodo isbiru ọlọ́ni ẹ sùúrù wa ẹ máa wá bùnra yín sùúrù ọlọ́run tó ń gbéṣẹ́ fún wa ọlọ́run ní ẹsẹ̀ sùúrù ẹ máa wá fira yín lẹ̀ ẹ̀yin tẹ́ ẹ ń ṣe sùúrù yẹn àwọn tí ó bá ṣe sùúrù láàrin yín ẹ máa bùn wọ́n sùúrù ọlọ́run ní káwọ́ ṣe sùúrù ó tún ní ká máa ẹlòmíín sùúrù torí ilé ayé yóò ní rọgbọ tá a bá ṣe sùúrù wọ́n ní ó lé ní ninety places tí ọlọ́run ti ń sọ̀rọ̀ sùúrù náà Al-Qur'an ẹ ṣe sùúrù ẹ ṣe sùúrù ẹ ṣe sùúrù ẹ ṣe sùúrù ẹ ṣe sùúrù àtàwásù ní sọ́bùrù mi nàṣìbáàbì nàìjíríà ti mi kùsùrà ní dúnìyà téèyàn ọ̀gbá ti fẹ́ lùs nílé ayé tó wà yìí sùúrù ní kọ́ máa ṣe téèyàn ọ̀gbá ti fẹ́ sínú àwọn tó máa lùs àwọn tí òfò máa ṣe àbí tí òfò máa ṣe kan nínú tọ́lọ̀ ń ṣe fún ẹ̀mí ni ó àlàáfíà ni ó tó ọ̀gbá ti fẹ́ wàhálà nínú ayé nínú bísínẹ́sì ẹni ó nínú ètò ìṣẹ̀mí ẹ iṣẹ́ tó ń ṣe ẹ̀kọ́ tó ń kọ́ gbogbo tó bá ń sínú ayé tó bá ti lè ṣe sùúrù díẹ̀ wọ́n ní òfò náà padà bá dé ọlọ́wọ́n bá ní wal asr ọlọ́wọ́n bá ní òun fi àsìkò alásàrí búra innal insana lafi khusr ọlọ́run gbogbo àwọn èèyàn pátá ni wọ́n ń bẹ nínú òfò ayé wọ́n bẹ nínú lọ́ọ̀sì ọlọ́wọ́n ayọ̀ àwọn mẹ́rin kú mẹ́rin ó ní ilẹ̀lẹ́dẹ́ ní àmànú ọlọ́run láwọn tó bá ní àkídà nìkan wọn ò sí nínú òfò ayé nínú wàhálà ayé wà á bèèrè sọ́ọ̀dà hát àtàwọn tí wọ́n wùwá rí tí wọ́n dá àwọn àlùmọ̀láàmú tí wọ́n sàbò sí ṣèkà fáwọn èèyàn àwọn tí wọ́n ṣèkà fáwọn èèyàn ọlọ́run ni wọ́n fèrè tàlálà àkọ́kọ́ tó ń kọ́dákọ́ àkídà àwọn tí wọ́n ṣẹbọ tí wọ́n ṣogun mọ́ tí wọ́n gbọ́ wọ́n máa ń sẹ̀yọ̀ lẹ́kọ̀ọ́ àwọn kò kí síbẹ̀ wọn ò sì bá wọn lẹ́lé ológun àwọn ọ̀lágbára kan tó jẹ́ agbára òkùnkùn tí wọ́n gbàgbọ́ tí wọ́n fi ń ṣètò ayé ọlọ́run ní àwọn ìyẹn ni wọ́n máa bọ́ nínú wàhálà ayé sẹ́ẹ̀rẹ́ àwọn tí wọ́n ń bọ nǹkan míì tí wọ́n sì ń sin nǹkan míì tí wọ́n ń gbára lọ́dọ̀ nǹkan míì ọlọ́run bá ní kòsẹ̀ inú wàhálà dàìkó fìtínà ibẹ̀ ni wọ́n wà ànísìmí ẹlẹ́ẹ̀kejì làwọn tó ń ṣiṣẹ́ rí kọ́lọ́run kọ́mọ ti ṣe ìbú ọ̀rọ̀rùn fún wa láti ṣe ah, tó bá ti bá ti yàn jẹ́ tiẹ̀ náà níbàjẹ́ àmọ́ ọlọ́run lè dán o ọlọ́run ọba ní wọ́ta wá sọ́wọ́ belhakọ ọlọ́run ọba àwọn ìsíkẹta nínú àwọn tí wọ́n ní rí fìtínà gbà òun náà ni gbogbo àwọn tí wọ́n bá ń sọ òdodo ọ̀rọ̀ fúnra wọn kí ni a wá sọ ń bílẹ̀ níjàmá àwa sọ òdodo ọ̀rọ̀ ẹnìkan ọ̀wọ́ bí láti wá dá wá kan sí jọ láti wá máa gba tọrọkọ́bọ̀ lọ́wọ́ àwọn èèyàn tí wọ́n jókòó lẹ̀ kama wa pàlọ́ kama ṣe ráhùn ráhùn àfá olóhun ni wàlá sátọ̀lá ń bí yá ni wọ́n ṣe ráhùn ráhùn kò sí tọ́kànnú ayé lórí tó tó bára lọ ó kí ọ̀rọ̀ rẹ̀ ó nítumọ̀ òun náà palẹ̀ mọ́ lẹ́yìn àṣẹ wàtàwáṣí àtàwáṣí ọlọ́run ọba ní àwọn tí wọ́n bá ń bára wọn sọ òdodo ọ̀rọ̀ wàtàwáṣọ bil wọ́n la òdodo ọ̀rọ̀ mọ́lẹ̀ fúnra wọn watawasaw bis-sabr lẹ́yìn náà àwọn ẹlẹ́ẹ̀kẹrin àwọn ìròyìn ẹlẹ́ẹ̀kẹrin fáwọn tí wọ́n làkún bí wàhálà ayé al-khusran òun náà làwọn tó jẹ́ pé wọ́n á máa búra wọn ní sùúrù bá ṣe jòkó lẹ́yìn sí ẹnìkan kan wá ń sìn oorun ò tí ì dá lójú wa kí ló tá a fi ti bẹ́ẹ̀ nílẹ̀ tá a wá bí jàmọ́ sùúrù bá ṣe jòkó lẹ́yìn sí ẹlòmíì ti ń fàtẹ́gùn oró ti mú ẹlòmíì wáyé ìyá táwọn sàábé jẹ́ ju tiwa lọ ìfaradà tí wọ́n ṣe ó ju tiwa yìí lọ àwa báyìí gbà tí nǹkan rọrùn kọlọ̀n wọlé àánú ẹni kọ̀ọ̀kan wa kọlọ̀n wọlé àkọmọ́sà fẹ́ súnà wọn ṣèrò àwọ́sọ̀ aláhùn nàbí ìyàwó bí sọ́bù ta asiyan bil anbiya asabiki olùmọ̀sẹ̀lì aburar ọlọ́run ní ilé ìtúsípẹ́ ànábì sákèsí ọlọ́run ọdájú kọ anábì muhammad sallallahu alaihi wasallam ọlọ́run bá ní ìrẹ muhammad asọ́lẹ̀ ní o ọlọ́run bá ní fasbiri kama sabara ulul azmi minar rusul ọlọ́run ìrẹ anábì ṣe sùúrù lọ́lẹ́ ṣe sùúrù lórí iṣẹ́ dágbé fún ọ gẹ́gẹ́ bí àwọn ulul azmi àwọn tí <laughs> wọ́n làmìlaka nínú iṣẹ́ dáwà nínú àwọn òjíṣẹ́ ọlọ́run ọba máa ṣe ṣe ìwọ́n náà lọ́lẹ́ kọ́ ìwọ́n náà lọ́lẹ́ ní <clears throat> ó ní wọ́n ti bẹ̀rẹ̀ àdámà yakulun ọlọ́run sọ náà ayàmì onírẹ̀ muhammadu ó ṣe sùúrù lérí ìgbọ́kúgbọ́ tó gbọ́ ọmọ ṣe sùúrù ni bí wọ́n ṣe máa sọ nìyẹn o <laughs> bẹ́ẹ̀ bá wà nú ayé ayé tá a wà yìí àwọn èèyàn pín sí méjì lérí yìí àwọn kan máa ní èèyàn dáadáa ní àwọn kan máa ní èèyàn burúkú ní àwọn kan máa ṣàdúrà fún yín àwọn kan máa ṣe pẹ̀lẹ́ kò sí tó lè ṣe nú ayé táwọn èèyàn ní pín sí méjì lórí ẹ̀ àwọn kan gbà tiẹ̀ àwọn kan ò ní ṣe kíni wọn ò ní gba tiẹ̀ ṣé n tọ́ fẹ́ kú lélẹ́rí nìyẹn àbí kọ́ ọmọ bá ń tọ́ bá ti yí ọ kọ́ ọmọ bá lọ tọ́ bá ti ṣe ìdíje tọ́lọ́hún wọ̀lá tẹ káf láwùmọ́tàlá èmi láì ní bẹ̀rù ẹnìkan ó fún mi ẹnìkan sọ̀rọ̀ mi ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa ọlọ́run tó wá sọ fún ànábì pé sùúrù yìí ò lè dá ṣe àfi ti máa ràn lọ́wọ́ lérí ẹ̀ sùúrù le èèyàn máa ń béèrè lọ́wọ́ ọlọ́run ìwọ ọlọ́run fún mi sùúrù ọlọ́wọ́n bá ní wasbir wa ma sabruka illa billah ọlọ́wọ́n bá ní ṣe sùúrù sùúrù tó fẹ́ ṣe yìí illa billah illa bi tawfikillah illa bi awni minallah ó lè dá sùúrù ṣe àbíkẹ́ mi wọ́n lọ́wọ́ tó ń kún ọ lọ́wọ́ torí mi mọ́ lẹ́mí ẹ̀ ọlọ́wọ́ àbáwọn tí wọ́n ti gbà tí wọ́n tún sákò ń bẹ̀ àbáwọn mọ̀nàfìkì tí wọ́n darapọ̀ mọ́jọ àbáwọn tó jẹ́ pé kèfèrí ni wọ́n táwọn ń dúnmọ̀ orùmọ̀ orùmọ̀ wala tahzana alayhi má bànújẹ́ wala taku fi daykin mimma yamkurun má jìnnì rọ́bà jẹ́ má ní depression lérí àwọn ètè wọn èmi ò padà gbé ọ borí àmọ́ àwọn náà lọ́lẹ́ ṣe kíní lọ́lẹ́ kọ́ sòrò <laughs> ó ṣe sùúrù fún wọn ni ó bó làbọ̀ òṣèlú ṣe sùúrù wọn fún dáwà ẹni ọba ṣe sùúrù yóò lo ọmọ kéwù pa bọ́ọ̀ bá ṣe sùúrù o lè níyàwó lé bọ́ọ̀ bá ṣe sùúrù o lè lọ́kọ ọkàn máa kú omi kan bọ́ọ̀bì kan náà títí táyé ó fi rún tán sọlọ́mọdé ayé wọ́n rún bọ́ọ̀ ṣe sùúrù o lè ṣiṣẹ́ kankan bọ́ọ̀ ṣe sùúrù o lè jọmọṣẹ́ suru o lè jọgà tọ́ọ̀ bá lè lè òbí lè bọ́ọ̀ bá jó ní sùúrù kò sí tó lè sí nínú ayé kọ́dà ò lè jẹyàn à ń jẹ́ ọkọ̀ sẹ́ yóò ṣe sùúrù ẹni tí ọkọ̀ bá ṣe ń tajà yóò ṣe sùúrù ẹni tí ọkọ̀ bá ṣe ń wa mọ́tò yóò ṣe sùúrù ọ̀rọ̀ ara mọ́tò lẹ́mìí wọ́n sì ní kọ́ wákọ́ mọ́tò wọ́n kọ́ ládago mẹ́jọ àárọ̀ dago mẹ́wàá ó ní ìwọ tí mọ mọ́tò wà oníkan máa ń lọ ó ṣe sùúrù níbi wọn ti ń kọ́ mọ́tò ọ̀daràn <laughs> ẹni tó ṣe sùúrù ọlọ́mọ asọ́bùrù dọ̀rúra ẹ̀yin bàbá wa ìyá wọ́n ní sùúrù ṣíṣe wọ́n ní necessity ni ọ̀ràn yẹn ní dandan ní kálọ̀dé mú má wà wá torí pé sùúrù ìwà kan ní ìwà Islam min daruriyatil haya nínú àwọn necessity láìbì sẹ̀mí ni ọ gbọ́dọ̀ wọ́n máa ṣe sùúrù wọ́n máa ò ṣe sùúrù ó délé babaláwo náà wọ́n yàwó ò ṣe sùúrù wọ́n padà fẹ́fẹ́ kúfẹ́ òun wọ́kọ olóòṣè sùúrù ní nìkúni ó ní ìwọ ìwọ ìwọ sí ṣọ́ọ̀bù ó lò ní ṣe sùúrù fáwọn kọ́sítọ́mà ó ní lẹ́nìkan lábẹ́ mọ́ oríṣiríṣi àwọn èèyàn lọ́wọ́ nù ayé ọmọ wa ṣe ṣòro wàlà búdà lè kú lè ìsáni ní fìhádìrì àyà ayé ṣùgbẹ̀rẹ̀ gbogbo àwọn èèyàn tá wà nù ayé ń bí ni ká máa lọ lè bẹ́ lọ́nkọ́lọ́hún dáadáa lọ́lọ́run fún ọ sùúrù nìkan lọ́lọ́run fún ọ ọlọ́run fún ọ níwà dáadáa gbogbo ìtọ́dá náà padà bàjẹ́ látara pé òṣèṣòro ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa kọ̀lá ali ibn abi talib bàbá wa inú àwọn àlùfáà wa ali ibn abi talib kọ́nà bá sàlékún dáadáa wọn radiyallahu anhu wọ́n ní asọ́bùrù minal iman wọ́n ní ẹ̀rí sùúrù nínú gbàgbọ́ bí masalati ra'si minal jasad ó wà nípò tí orí ninu ara e ma ni èèyàn gbàgbọ́ èèyàn gbàgbọ́ èèyàn gbàgbọ́ wọ́n ní kílá àkọ́kọ́ kílá àkọ́kọ́ kílá àkọ́kọ́ wò nínú ìgbàgbọ́ ẹ̀ sùúrù iman ọ̀kan náà wọn sálàfù sọ nígbà tó ń ka koran tó ń ka gbogbo ẹ̀ wọ́n rí i pé sùúrù gan òun ni ìdajì imani gbogbo ndókun nínú imani ọyẹ òun ló mú dajì yókù gbogbo dọ́là ni ọ̀sẹ̀ nínú ẹ̀sìn bọ́ọ̀ bá ti ní sùúrù ò lè ṣe wọ́n ní sùúrù wọ́n ní ọ̀dà gẹ́gẹ́ bí orí nínú ara bó ṣe rí nínú ẹ̀sìn nìyẹn ọ̀yẹ̀dà záhàbà sọ́búrú záhàbà lè yìí wọ́n ní tí sùúrù bá ti lọ nínú ayé yàn kí n gbàgbé ìgbàgbọ́ náà ti lọ ẹni tí ò ṣe sùúrù ti ń wówó níbo lọ́padà já sí lọ́dọ̀ àwọn òǹjálàbí ẹlẹ́bọ ńlọdẹ gúnṣẹ ẹ̀yìn ńlọdẹ wẹṣẹ àfáà tóun náà ní ní fi ń gúnṣẹ ẹ̀yìn rí mi lọ náà kankan máa gúnṣẹ àìní náà ló mọ̀ọ́n náà jòkónú yàrá tí ń ṣe tí ń ṣe yẹn bẹ́ẹ̀ bá ṣe sùúrù jàmá ò ní lọ ẹni tí ń kánjú ọlá tí ń kánjú ọlà tó ń fẹ́ ra mọ́tò oyé ọmọ kékeré tí ń ṣe yahoo tí ń jalè tí wọ́n padà wá pa àbí wọ́n padà tì í mẹ́wọ̀n àbí wọ́n padà wọ́n padà gégé nìkan nínú àwọn erékèéríkè ara rẹ̀ kí ló fa tí mọ́ni ẹ̀ fi bàjẹ́ tí nǹkan ẹ̀yẹ́ fi ṣẹlẹ̀ sí kí ló fa jẹ́ mọ́ àìsí sòrò afọwà nínú àwọn sọlẹ́fọ̀ sáré wọ́n làwọn gbọ́ tán àwọn gbọ́ pé wọ́n ní anabi sọ̀rọ̀ sọ́lá sọ báyìí pé asọ́bùrù àtọ̀ wọ́n máa ọ̀hún ti yà xeyírọ́ wọ́n á wò sá àmìnà sọ́bùrù gbogbo oore tọ́lá máa ṣe fún yàn àtẹ̀mọ́ tọ́lá máa ń bún yàn tó tóbi jù tó dáa jù tó dẹ̀ fẹ̀ tí máa ń bá yàn kalẹ̀ wọ́n làwọn ọ̀rẹ́ yìí tó tó kéèyàn ní sọ̀rọ̀ àníwá ó sọ́bùrù àwọn sùúrù ẹ̀yin bàbá wa ẹ̀yin yá wa wọ́n ní ọwọ́ pín sọ́nà mẹ́ta àwọn ibi tá a ti ṣe sùúrù ó pín ṣe mẹ́ta asọ́bùrù ala ta'atillah wọ́n ní ká gbìyànjú ká máa ṣe sùúrù lérí ìmá tẹ̀lé àṣẹ ọlọ́run wa fara'idihi ìmá tẹ̀lé àwọn ọ̀ranyàn at-tawhid ẹgẹ́ bí gbàgbọ́ ó ṣe sùúrù ni kò tí ì dá fún ọ ẹ àwọn nǹkan wá sọ fún ọ wípé kò lè dá fún ẹ nígbà tó jẹ́ pé a ní kọ́ ká lọ òṣèkíni ọ̀ọ̀ká lọ ìwọ́ wa sọ fún wọn yín pé àtẹ̀yìn àtẹ̀mí àti ibi tẹ́ ń lọ kò sẹ́ni kankan tí ó lè ṣe nǹkan kan àfihàn tọ́lọ̀ ń bá ṣe sùúrù ló jẹ́ ọsọ bẹ́ẹ̀ wọn àwọn tí wọ́n gbọ́ tí wọ́n tẹ̀lé wọn lọ bí wọ́n lọ yẹn kí ni wọ́n ní àní sùúrù ó ní sùúrù lérí la ilaha illallah ó wọ àwọn anábì ọlọ́run bá wọ́n ṣe sùúrù lérí ìgbàgbọ́ o àkílà anábì Yusuf ṣe tó fi wẹ̀ wọ́n nígbà náà bí ayúbà ṣe tó fi sàárẹ̀ ní eighteen years tí ọ̀jáde nulẹ̀ ànábì Zakariya ànábì Ibrahim ọmọlélọ́gọ́rùn ọdún àwọn míì ní ó súnmọ́gọ́rùn ọdún kó tó di bọ́lọ̀ fún ọlọ́mọ kí ni wọ́n ṣe tó fi pẹ́ tó bá ọlọ́run fẹ́ dá sùúrù wọn wò ni ìgbésẹ̀ ṣe sùúrù ọ̀bẹ́ ẹni ṣe sùúrù ọ̀dà màjọ pẹ́ ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa sùúrù lérí ìgbàgbọ́ lérí la ilaha illallah mọ́jẹ́ nìkan bàjẹ́ òtóró òun náà ló ń gbé lọ sọ́run òun náà ni tíkẹ́ẹ̀tì rẹ tó fi wà lìjánà ọlọ́run tó bá ti mú jáde kó láyé ẹ̀yẹn ti báyà nìyẹn alìmánu bela ilaha illallah ọ̀sọ́lá sùúrù lérí irun sùúrù lérí irun ọlọ́run bá ní wọ́n mú ahlaka bí sọ́lá wasbir alaiha ọlọ́run ní ẹ àwọn fámìlì yìí láti ẹni kama kírun kẹwàá ṣe sùúrù lérí ìrun yẹn ẹ ṣe sùúrù wọ́n pèrún òdìdè sùúrù ló ṣe ẹlẹ́bí òdìdè wọ̀sùyàm àwẹ̀ tá ń gba ìjẹmọ́ sùúrù láti ń gba àní jẹun láti gbà tálífàjà ní ti yọ títí tóun ó fi ṣe kíní tóun ó fi wọ̀ àṣìrá wọn kan lẹ́gbẹ̀ẹ́ wa wọ́n jẹ tó wù wọ́n wọ́n mọ tó wù wọ́n wọ́n tó ń sọ fún wa yí pé àwọn gbàwẹ̀ àwọn tá ń gbàwẹ̀ kí lásì jama sùúrù walhajj bóyá lọ́mọ́kà sùúrù ló fi ti owó jáde lápò ó kó mílíọ̀n mẹ́sàn-án mílíọ̀n mẹ́wàá ipò ọlọ́ọ̀lẹ́ sílọ̀ mílíọ̀n mẹ́wàá ọfà jáde nínú bísínẹ́sì ẹ̀ àbí nínú profit ẹ̀ sùúrù ni ọba wẹ́ fowó yẹn ṣe kankan míì nínú ayé rẹ̀ ó rí tó fi ṣe àzàkà iṣẹ́ hajj gan fún rẹ̀ ẹjọba ní sùúrù ò lè ṣe hajj torí oríṣiríṣi àwọn ẹ̀gbin lọ́sẹ̀ kínní ni lọ́mọ pàdé ó sùn síbi tí ọmọ òwò pé sọ́wọ́n náà ló sì sun bí àbí bàbá dé mọ́sídẹ̀lífà tí kò sí òtẹ́ ń bẹ mọ́sídẹ̀lífà kò sí guest house kò síbi kan tó fẹ́ sùn bọ́ ọjọ́ba ọjẹ́ pírẹsidẹ́ǹtì ọjẹ́ sẹ́nẹ́tọ̀ bílọ́níà ó ní millions of dollars nínú báńkì rẹ̀ ọmọ ìyá tẹ́ni kò sùn ni ní mọ́sídẹ̀lífà àwọn ọba táà èrí èrí wọn tẹ́ bá dá dé yẹn tó bá jẹ́ mùsùlùmí á rí gbogbo agbárí wọn jẹ́ wọ́n máa sọ fún mi pé ọba ìlú kan òun ló fọwọ́ rọrí tó sùn yẹn wọ́n ní president Gambia òun ló fọwọ́ rọrí tó sùn yẹn president Malaysia òun lè tọ́kájọ yẹn gbogbo àwọn ọ́dì lè ga ọgá ti sọ lọ sùúrù lèyàn ti ti sàájì zaka kọjá máa sùúrù ni sùúrù lèyàn fi yọ zaka ẹlẹ́mìí yọ zaka rí mílíọ̀nù bẹ́lápò rẹ̀ dákun mọ́sá yọ sàká o nítorí pé tí sàká bá yọ rẹ̀ tó lágbára o òun kí ó sì yọra rẹ̀ ọlọ́run ní ọ̀fà fún rẹ̀ kọ́lọ́mọdé àlùbá kọ́lọ́mọdé owó dúkìá wa òbí rẹ̀ wà dìde ní ìmọ̀ sí dáadáa sáwọn òbí ọgbà sùúrù bàbá rẹ̀ ìyá rẹ̀ wọ́n ti darúgbó ọlọ́run sì pa ọ láti pé kọ́ máa tẹ̀ láṣẹ wọn ọlọ́run bá ní kọ́ máa ṣe dáadáa sí wọn tó ó ṣe sùúrù pẹ̀lú wọn especially tí wọ́n ti darúgbó dọ̀kúdọ̀kú wọ́n máa sọ̀rọ̀ ọmọ kéékèèké wọ́n máa bá wọn sọ̀rọ̀ wọn ò ní gbà wọ́n ní tinú àwọn làwọn ṣe kiri ní làwọn máa ṣe wọ́n máa dà ọ́ láwọn pé kó mówó wá bọ́ọ̀ bá tún lówó wọn tí wọ́n sọ fún àwọn nídìí owó àti kó wá fi sùúrù sí ìwọ ti jẹun wọn àwọn náà fẹ́ jẹun wọn náà ó fún wọn wọ́n ní òtò gbà míì ẹlòmíràn ọlọ́run tún ṣàdáwò fún yóò ní àwọn òbí òkúròrò ló ṣe kíní àwọn ni wọ́n bí i ó gbowó lọ́sẹ̀ tó lọ ó tún ní kó wàá mú mi tọ́wọ́n ní ah, ṣe é padà rówó tọ̀sẹ̀ tó lọ ó lọ́run rí ìyá ní mi tọ́wọ́n ní tabasi ìtajà ah, ilé ọgbọ́dọ̀ súwọ́ ilé ìbá súwọ́ tọ́ba fọwọ́ yẹn ránṣẹ́ àfi tó tó mú bí ọlọ́kùn adá ìtajà tá a ti <laughs> bọ́ọ̀bá ti ń bí àbùkátà tán bọ́ọ̀bá ti ń bí àbùkátà kan tán ni wọ́n tó máa nà mí sí ọ gbogbo ẹ̀yin tọ́lọ́mù bá kẹ́ ẹ̀yin tí ń sọ yìí ti dá yín lójú sùúrù la máa ṣe sùúrù ló ṣe pẹ̀lú àwọn ẹbí nínú ẹ̀sìn ọlọ́run ní kásokùn ẹbí sùúrù ló ṣe pẹ̀lú àwọn níbọ̀ rẹ àwọn níbọ̀ tẹ́jọ wà ládùúgbò ẹ̀ lè jọra yín ó lè wà lìjánà lára níbọ̀ rẹ àfi kò ṣe sùúrù pẹ̀lú ẹni máa ṣe dáadáa sí ọmọ ṣe dáadáa sí ẹni tí wọ́n ń ṣàìdá ìwọ ọmọ ṣe dáadáa tiẹ̀ lọ sùúrù ẹ̀yin ọmọ ìyá mi ẹ̀yin bàbá wa iná lèyàn fi bá àwọn ọmọ ìyá ṣe bá a bá ṣe sùúrù pé a lè bára wa ṣe àtàwọn àfáàgàn tá a bá ṣe sùúrù pẹ̀lú ara wa a lè bára wa ṣe torí àwọn àfá owó tí wọ́n ó ju tó owó obìnrin lọ ó ju tó obìnrin lọ owó owó àwọn lè máa mú dẹ̀rí yẹn <laughs> ó ju táwọn ìyàwó méjì mẹ́ta lọ wọ́n kàn fi àlìkínbà tí náà wà níbò mọ́lẹ̀ sùúrù oyè lèyàn fi ṣe dáwà bọ́ọ̀ bọ́ọ̀ bá ṣe sùúrù ó lè jèrè dáwà tó ń ṣe ó sì lè jèrè iṣẹ́ rẹ̀ yẹn lára àwọn èèyàn tó bá ṣe sùúrù pẹ̀lú àwọn èèyàn ẹ̀rí màá yá mi nínú ẹ̀sìn wa ọkọ àti ìyàwó wọn ni wọ́n ṣe sùúrù pẹ̀lú ara wọn ìyàwó tí ó ṣe sùúrù ti pé àníṣẹ́ nítorí òun fẹ́ yẹn ọkọ gbọ́dọ̀ wá wá tó láàsì tí wàhálà bá padà pọ̀ lórí ọkọ̀ yẹn tí pẹ́sọ̀ pọ̀ yóò padà yọrùn kó lọ́wọ́ ẹ ọkọ̀ sì wọ́n bí ojú sí jama kí ni mo rí jama ọkọ̀ wọn gbogbo ẹni sísà tẹ̀wọ́n lé ọkọ̀ ẹlẹ́sẹ̀sọ́rọ̀ àwọn ọkùnrin lọ́pọ̀ nílé ayé ọkọ̀ tó nǹkan o a responsible husband náà tó nǹkan náà ayé má gbogbo ẹnu wọn bá ti ń ṣe yẹn máa fàdó àràn lọ́wọ́ kọ́mọ wá sí kíni kọ́mọ wá sí sùúrù máa bá sọ̀rọ̀ pẹ̀lú ẹ̀kọ́ máa bá sọ̀rọ̀ pẹ̀lú ọ̀nà máa bá sọ̀rọ̀ pẹ̀lú ìtẹríba máa bá sọ̀rọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ máa sàpánlé ẹ̀ máa pánlé ó rí pé gbogbo tó ń fẹ́ yẹn ọlọ́run ó padà fún ní tó fẹ́ gbà lọ́wọ́ rẹ̀ àmọ́ tó bá ṣe sùúrù lóníbò kú lókùn tó lọ́ọ̀kì ẹ̀ tó ń gba lójú tó ń bu tó ń ṣépele tó bá ti ọ̀ jáde ọkọ̀ wọn o reality lèmi fi ń bá yín sọ̀rọ̀ yìí o àwọn ti fọsí ń bẹ ńlẹ̀ rẹpẹtẹ tí wọ́n ń pé tí wọ́n bá fẹ́ mọ́sáàgé mi ó gbà ẹni wọ́n bá ti múlẹ̀ ní tèmi ọ̀rọ̀ tí ó sọ ọ̀rọ̀ ńlá ni ó sọ experiences ní ìsìnkú mi bá yín sọ̀rọ̀ àwọn tọkọ wọn ti kú àwọn yẹn mọ iye ọkọ òun náà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ yín sọ fọ́kọ tó kù yẹn náà pé kò sí tó kò sí tó náà ní sọ àmọ́ gbà tí ọkọ padà wá kú oyé wọ́n ní half bread is better than now wọ́n sì wá mọ̀ pé ah, ah, ah, lóòótọ́ ìdí ìfẹ́lẹ̀ tó nǹkan àmọ́ nígbọ̀ lọ́nsì mọ́ màlá yẹ ẹni màlá wọn ọkọ̀ yín sí ọ́n àwọn náà ní lùsẹ̀ yìí náà nísìnyí yóò jẹ́ mi gbogbo ogun lẹ́ni dáadáa ẹ ṣe sùúrù ìyàwó àti ìyálé ẹ ṣe sùúrù ọmọ ìyá ìsìn nìyẹn ọlọ́run ní ìdàmọ̀lẹ́mọ́mi náà ikhwa ọlọ́run ní ẹ̀yin gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ tẹ́ bá ti gbàgbọ́ ẹ má jà o ọmọ ìyá ni yín o ọlọ́run lọ́mọ ìyá ni yín kí náà tẹ̀ ń jà nígbà tẹ̀ ṣe àkọọ́lẹ̀ ò ní ẹni tí ò ní fẹ́yàwó kan ọlọ́run ti mọ̀ bọ́kọnu síyàwó ẹgbẹ̀rún kò ní rí kan fẹ́ mbẹ́ wọ́n wá lóbìnrin kò ní dúró nígbà tọ́lọ́run ọ̀kọ́ pé kẹsẹ sùúrù pẹ̀lú ara yín kádàrá ti ti ẹnu bọ́lọ̀ ń ṣe ṣètò ẹnu àbí kò ti gbà sùúrù alákọ̀ọ́kọ́ yìí ó náà ni aláàtọ̀ àtìlá gbogbo ẹ máa ṣe kìyàmù léèlì ó ń bùkátà sùúrù àsìkáàrù sọ̀bá wàlùmọ̀sá gbogbo àwọn ṣẹ́ǹsìn pátá gbogbo ẹ̀ ló bùkátà sùúrù kọ́lọ́mọ́sà fún àǹsùúrù náà ṣe ẹlẹ́ẹ̀kejì nínú àwọn ìran sùúrù type of patience òun náà ni asọ́bùrù àn máa ṣe yẹtìlá والنفس تشتهي الوقوع فيها والفرصة متاحة الله أكبر sùúrù ẹlẹ́ẹ̀kejì òun náà ni ká ṣe sùúrù ká fi sá fún ẹ̀ṣẹ̀ tọ́lọ́run ní ká má débẹ̀ والنفس تشتهي الوقوع فيها tí ẹ̀mí rẹ̀ ó sì máa fà síbẹ̀ ní gbogbo ìgbà ọlọ́run fi sàdáwò fọ́nà ó ní sùúrù yìí náà lè ná sọ fún bó ṣàwádìí nínú ẹ̀mí sáà ọlọ́run bá pèjú ìwá fún gbogbo àwọn ọkùnrin ọlọ́run ní ká nífẹ̀ẹ́ obìnrin báwọn obìnrin náà ṣe nífẹ̀ẹ́ ọkùnrin tí tó bá nífẹ̀ẹ́ wa wọn nífẹ̀ẹ́ wa wọ̀lùfúrúsọ mọ̀tá àwọn ẹ̀ṣẹ̀ yìí oyé ẹ̀mí tiẹ̀ náà ń fà lọ síbẹ̀ pé ah káwọn náà bọ́ sórí nẹ́ẹ̀tì ká máa dá gbogbo ẹ̀ papọ̀ ká máa áàkì àkáǹtì àwọn èèyàn ká máa gun mọ́tò ten million fifteen million ká máa jàyé ká máa gbádùn wọ́n náà pààrọ̀ aṣọ ẹ̀kọ́ pààrọ̀ wọ́dúrópù ẹ̀kọ́ pààrọ̀ ilé ẹ̀kọ́ pààrọ̀ mọ́tò ẹ̀kọ́ wọ́n náà máa máa jayé ẹ̀mí fẹ́ dẹ̀kun wọ́n ní ẹ̀mí ẹ̀ máa lọ síbẹ̀ olùfúrúsọ mọ̀táhà nígbà mi opportunity ọyọ fún yàn láti ṣe ọlọ́run tó jẹ́ pé kò sẹ́nìkan tó lè ní kọ́ máa rọrùn àfọlọ́ nìkan ó ti wà rẹ́dì kọ̀ọ̀kan bẹ̀rẹ̀ sí ṣe lọ́wọ́ bá ní gẹ́gẹ́ bí ẹbọ ṣíṣe lápèjúwe gbogbo bí wọ́n bá ti ń rúbọ àti ẹ̀yọ̀ àti nǹkan míì lọ́jà máa dákọ̀ ẹ̀yọ̀ ni pé ẹ̀yọ̀ ni wọ́n ń ṣe ní lẹ́kọ̀ọ́ àwọn ebẹ̀rù láti sọ nítorí pé bàbá sọ ọlọ́run bí wa ẹ̀yọ̀ kò kí sọ lọ́hùn ṣé kírẹ́sàn ni ẹ̀yọ̀ ni àbí kírẹ́tọ̀ tó bá sọ fún adájọ́ pé kírẹ́tọ̀ ni adájọ́ ni orí rẹ̀ ò sí kíní ẹ̀rí rẹ̀ ò fẹ́ pé kò fẹ́ pé ni iná ọ̀rẹ́ láwà bọ́bọ́ wa ní kò kìí ṣe kìrìtọ̀ adájọ́ wa ní kí yóò wá jẹ́ yóò wá jẹ́ creation nítọ́lọ̀ ń dá sọ wá lẹ́tọ̀ọ́ kọjá pé ẹni tí ó dá ayé ẹni tí ó dá sánmà tí ó dálẹ̀ tí ò fún wa jẹ tí ò fún wa mu tí ò fún wa lẹ́mìí sọ lẹ́tọ̀ọ́ kọjá pé òun lá máa bọ òun lá máa sìn táwọn kèfèrí ń ṣe kí ni ni tí wọ́n ń sìn àmọ́ ká máa ṣàlàyé fún wọn ká kú ń bẹ́ẹ̀ ọlọ́run dárúkọ láta nínú koran òsàní ọlọ́run dárúkọ manata nínú koran òsàní ọlọ́run dárúkọ ọ̀zá òsàní òsàtẹ́ bá ń bọ́ ládùúgbò wa ń bí luwa ẹjá máa sọ fáwọn èèyàn kan lè bá kó ń bẹ́ẹ̀ gbogbo ọmọ bá ti ń ṣẹbọ ìbá jẹ́ tinú ẹbí àbí tinú ará àbí tinú ìlú wọ́n lè máa fi bú ọ yí pé ìwọ tí ọ̀dá kan mà àníkàṣe máa ń ṣẹ̀ṣẹ̀ kó lè bá rí bíi ó ṣe ń rí wọ́n lè gbẹ̀sìn súnà wọ́n lè gbẹ̀sìn sókòtò pínpín sùúrù ló ṣe pẹ̀lú wọn wọ́n ní wọn náà ọ̀sẹ̀ yọ̀mọ́ wọn náà lọ́mọ́ ó ní bẹ́ẹ̀ èmi ti dá ọba tó dá wá ilahukum ilahun wahidun la ilaha illa rahim ọ̀kan náà ni ọlọ́run ọba aláàlùsí ló kọ̀ yìí sùúrù láṣẹ alqatil ní kápá àyàn ẹ̀ṣẹ̀ ẹlòmíì ti ṣe ọ débi pé ọwọ́ pé kọ́ kúkú yẹn ń bà àbí kọ́ wíṣẹ̀ ẹ̀ ọ wà ṣe sòrò pé ah mo fẹ́ sẹlọ́n kọ̀dá ẹ̀hẹ́ àwòlùmọ̀kọ́ tàlẹ̀ àbí ká máa bára wájà sùúrù ni èèyàn gba wáyìí ó ní sóò lè jà ní wọ́n wà ó pé eh, jíjìn ṣe sùúrù fa tí bá tì tó bá lọ lè dákẹ́ tó ṣe wẹ́kẹ́ mọ̀mọ̀ dára nìyẹn life imprisonment <laughs> lọ́mọ mo gàrí olókùúta ẹ̀wà tí wọ́n sà lọ́mọ sí kínní ìlọ́mọ jẹ tọ́ba ìpààyàn àwọn tí wọ́n wà lọ́gbẹ́ ẹ̀wọ̀n lé ní kí ni wọ́n ò ṣe tán fi dáná tán fi lẹ́mìí lọ́rùn àìṣe sùúrù àmọ́ ṣe sùúrù azina azina wọ́n mú kọ́ rìbá àti àti nǹkan tí máa ń lídìí síbi azina tí máa ń lídìí síbẹ̀ òun náà ní ká má máa rẹjú ọ́ máa ṣe sùúrù nufa bó ṣe rẹjú yẹn sùúrù ló ṣe ó gbé fóònù lọ́wọ́ ee ọ̀tọ̀ ní tó ń wá lọ ọ̀tọ̀ ní tó yọjú sí ọ ọ̀dẹ̀ kú ń bẹ̀ sùúrù ló ṣe tí wọn náà bá bẹ̀rẹ̀ sí wo ń sìn ó rí pé àwọn mílíọ̀nù àwọn èèyàn ti wò àwọn èèyàn wo fíìmù ọba wọn wò àwọn yòó wọn wo kọ́mẹ́dì wọn wé sí wọn ju àsìkò wọn níná àsìkò tó lóǹkà wọn fi ń rẹ́rìn wọn náà ṣe sùúrù ọba wọn wò àwọn èèyàn wo dírámà òwò káńsù dírámà nínú ilé ẹ̀ ọ̀sẹ̀ ní àmọ́ wọ́n ti di pé kí nígbà àwọn òye ọ̀dà ọlọ́run ní kò dánú kura bóun ní tí ọ̀dà ó sì wá jẹ́ nǹkan tí wọ́n máa fi ṣe láì tó máa pè ní fọ́ọ̀n ọ̀ràn náà sì ní wọ́n padà dá sí yàn lọ́rùn jọmọ ẹni tí ó bá ṣe sí obìnrin tí ó bá ṣe sùúrù kò lè gbélé ọkọ tó bó ṣe sọkọ rẹ tán lótú rẹ lómi tó tún dájọ ọkọ ẹ lọ sùúrù ni sọmọ wa yàn lé ni ọkọ kan náà lè yẹn máa ní ayélujára méjì náà ìwọ ọkùnrin náà tó ní pé ìyàwó ti wà nílé òtún yàlè kí ló ṣe ó ṣe sùúrù àìṣe sùúrù yóò padà kọ́sì problem ọlágbára ìyàwó kan olè fẹ́ méjì ó padà ní problem ọlágbára ìyàwó méjì olè fẹ́ mẹ́ta ó padà ní problem èyí ṣẹ̀ṣẹ̀ ló gbé problem yẹn wá ìwọ ló ṣe kíní ìwọ ló ṣe sùúrù ó ní torí kó wọn bá ṣe sìnà torí ẹ̀ ló fi wá dáràn sí ẹ lọ́rùn ló fi wá káwọn obìnrin jọ láì ní tọ́jú wọn wọ́n máa ní káwọn ọmọ wọn kán lọ lè bá ìyá wọn ebi ìyá wọn náà ń tajà ẹwọ̀rọ̀ kọ̀rọ̀ ẹwọ̀rọ̀ ẹwọ̀rọ̀ kọ̀rọ̀ ẹwù ikú ìwé níwí òun ní nìyẹn òun ní lóko ìyàwó jọ òun ronú kó tó ṣe ní òun wo ṣe ọwọ́ rẹ kó tó dáwọ́ lé ẹni bá ti kánjú lábẹ́ gbóná kí ni Yorùbá ní ọ̀sẹ̀ rẹ̀ àwọn ọ̀rẹ́ ó ṣe kí ni àwọn ọ̀rẹ́ lọ́ọ́ rìbá káwọn yẹn máa yáwó èlé ń báàgì àwọn yẹn yáwó wọn yá millions owó èlé aláàṣù ni ẹ máa yáwó èlé ewọ́ ní ìwọ́ wá ṣe sùúrù pé ah, ọlọ́run ẹnu mọ̀ bá tí ó wà lọ́wọ́ rẹ̀ yìí náà ọmọ fi ṣe kíni ọmọ fi yí ma ọmọ padà dolówó sẹ́lẹ̀ ní tó lè yá owó èlé báńkì yọ padà dolo sí lẹ́yìn náà ọlọ́run tó wá ta aláwọ̀ ọrẹ àwọn àdánwò míì tó jẹ́ pé ọlọ́run nìkan nìkan lọ́mọ tọ́lá lọ ní ìwọ̀nyí lọ́mú tó fa àlùfà àdánù bí hàrìbí mi dàlá ọlọ́run ní gbogbo yẹn tẹ́ ń gbowó èlé àbẹ́yẹn tẹ́ ń yáwó èlé tẹ́ ẹ̀ bá filẹ̀ èmi ò wo ogun pẹ̀lú yín ní jà yín lógun aláàlọ́wọ́n jà lógun ẹ̀mí ẹ̀dẹ̀ balẹ̀ kò síbi tọ́lọ́run lè gbà wá wọ́n lè mọ̀ pé ogun yẹn ni pé ò ní lówó ó lè máa lówó máa lówó àmọ́ owó yẹn kò ní sálùbáríkà ń bẹ̀ ó lè máa fowó yẹn dẹ̀ nǹkan mọ́lẹ̀ kíkan yẹn ó pọ̀ nǹkan tó fi dè mọ́lẹ̀ yẹn ọlọ́run lè yọ àlùbáríkà kò ń bẹ̀ ọkàn kọ́kọ́ kó kalẹ̀ kò ní wúlò kan ọkọ̀ lé kalẹ̀ kò sí tẹ́lẹ̀ nìkan jọ sanwó gbogbo wọn ọlọ́run ṣe wọn láwọn alágídí wọn ò ní sanwó <laughs> ó gbé wọn lọ kóòtù wọn tún ní ẹsẹ̀ sùúrù fún wọn tí ìjáde láyé kò ní rówó lẹ́yìn gbà àbíkọ́ra mọ́tò kọ́mọ dà láàmú àbíkọ́ kọ́fẹ́yàwó kọ́mọ yọ lẹ́nu ọlọ́run sá jà lógun bí kan sá interest báńkì ah mọ́jèlé ni èèyàn kì í jẹ́ poison ni èèyàn kì í mú àbẹ́ ẹ̀mẹ́ni tó sọ̀rọ̀ yẹn ni kìí máa sáfà lọ sọ aláà ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa gbogbo àwọn kan tá ń ṣe yìí ẹja lọ túbá ká máa tẹ́tẹ́ nàìjà bet àtàwọn sport bet kọ́dà àwọn èèyàn ta tẹ́tẹ́ pẹ̀lú ẹran léyà wọ́n pọ̀ ní island níjọ́ òun ìmọ̀báyá wọn ti dínkù báyìí àwọn tí wọ́n fi ẹran méjì jà àwọn tí wọ́n wọ́n tí wọ́n fi ń ta tẹ́tẹ́ àwọn tí wọ́n ta tẹ́tẹ́ yẹn ní twenty thirty years ago ẹ lọ lè wo bí wọ́n wà ń sìn ọlọ́run ti gbọ́ lálọ́wọ́ wọn ọlọ́run ti gbà láfẹ̀ẹ́ lára ẹlòmíì ẹjẹ́ aṣọ́ra wọ̀ ẹ̀dàkùnrin tẹ́tẹ́ kódà ẹni wá jìnà sí tẹ́tẹ́ tọ́rọ ọ̀rẹ́ rẹ̀ kan tó ń wá ní àwọ́jọ́ kó síbi pé tẹ́tẹ́ ọ̀dà ilé tó ń kọ́ yẹn bẹ́ẹ̀tì ló ń ṣe kíní lòun fi kọ́ mọ́tò tó rí nílẹ̀ yẹn fifty million naira ni bó ṣe wà yẹn àwọn àwọn fi kí kan fi ń sin mọ́ ọyẹ́ ẹ̀yẹ rìmọ́ọ̀tù mi lẹ́yìn náà kọ́ ọlọ́pọ̀ ilé ayé tá a wà yìí a lè dálé ayé ṣe àbíká gbọ́rọ̀ sọ́lọ̀ lẹ́nu tọ́ba ti láwọn máa ṣe tiẹ̀ lọ́tọ̀ ọlọ́run dè máa wò ọ̀ràn nínú àwọn ẹ̀ṣẹ̀ tí ọ̀dá tá gbọ́dọ̀ jìnnà sí tá gbọ́dọ̀ ti sùúrù lérí ẹ̀ ọ̀nà ni òkú kò wà lédè ìní ká máa ń pa àwọn òbí wa lẹ́kún bàbá rẹ̀ àti ìyá rẹ̀ ògbọ́dọ̀ sunkún o kọ́lá àwọn ògbọ́dọ̀ pòṣé tí bá rẹ̀ bá pòṣé àti màá rẹ̀ tó bá pòṣé nǹkan ti jálù ọ́ ànábì ní rídọ́láhi fi rídọ́lùwà lédè kálukú ti mọ ìhà tó kọ sí àwọn òbí ẹ báyìí ìhà tó kọ sí òbí ẹ lọ́wọ́lọ́wọ́ báyìí ó náà ní ìhà tó lọ́n kọ sí ọ. ànábì ní táwọn òbí rẹ bá sì ti ń bínú sí ọ màgbọ́ làwọn ti ń bínú lókè ló ká máa bínú tọ́lọ́wọ́n bá ní bínú síyàn àwọn òbí rẹ ò ní bínú síyàn. táwọn òbí rẹ bá ti ń bínú dénjà ni ẹ̀dá kùntòrò tọ́lọ́wọ́n bá wa ẹ jẹ́ ká gbìyànjú lájìnà sí ìmọ̀ ṣe bàbá àtìyá àti ká máa jákun ẹbí ẹbí ọ̀tàn ń sòrò o wọ́n lò ní sùúrù rẹ̀ ọ̀tàn o atán ní ń sòrò lẹ́bí o kí ni mo gbé jẹ́ mọ́ atán ní ń sòrò lẹ́bí bọ́ọ̀ bá ní ẹbí ọmọ bú ọ tọ́ bá ní ẹbí ọmọ dà ọ́ làwọn ṣé tó yẹ kí wọ́n fi kalẹ̀ lélẹ̀ àwọn ẹgbẹ́ rẹ̀ wọ́n ń gbó gidi kalẹ̀ ọlọ́lẹ̀ fi twenty thousand kalẹ̀ ẹni tí ń gba seventy thousand tó sì kó twenty thousand kalẹ̀ ṣe àmọ́ kó ní sí sùúrù. wọ́n ní bọ̀dá wa tó gbé ten million kalẹ̀ ìtọ́lọ̀ ń ṣe fún jù bẹ́ẹ̀ lọ wọ́n mọ̀ pé kírẹ́dìtì lọ́wọ́ ní ọjà bọ̀dá òun náà ń ṣe kíní ó yí mọ́ra wọn ní gbèsè owó tó yá kò tí ì ní kò tí ì tán ọjà àwọn ènìyàn gbé fún ọ̀sẹ̀ tó mọ̀ ẹnìkan ní mọ ń bá yínú láìfù ẹ̀ bring money ni bring money mo wà wọ́n tó bá wá ní ọwọ́ àṣeṣorú pẹ̀lú wọn wọ́n lè tún gbà tán lọ́wọ́ rẹ̀ kán tó máa ṣe pẹ̀lẹ́ wọ́n lè gbà tán ẹ̀yẹ kí wọ́n máa sọ̀rọ̀ ẹlẹ́gbàá wọ́n lè gbà tán ká ní kò tó wọ́n lè tún máa pè ọ́ láhùn lẹ́yìn ìgbà tó jẹ gbèsè nítorí wọn. ọ̀sìnbẹ̀rù ọmọ àṣeṣorú ni torí okùn ẹbí ọ̀ gbọ́dọ̀ sékéni kò gbọ́dọ̀ já kọ́lọ̀ wọn láàánú ẹ̀kọ́ mọ́sẹ̀ ṣàánú wa. ẹ̀rí sùúrù tán ní ká ṣe nítorí ẹ̀ṣẹ̀ yìí ibtiga'an liwaji illah nítorí ọlọ́run yóò ká má ṣe sùúrù nítorí pé ẹ̀rù àwọn èèyàn ń bà wá ní òdì àṣẹ lọ ká má ṣe sùúrù lè fasad al-muru'a ọmọlúwàbí wa fẹ́ kọ́ bàjẹ́ ní òdì àṣẹ lọ pé àmì fẹ́ ṣe àmọ́ torí àwọn èèyàn ó ṣe sùúrù nítorí ọlọ́run ẹlòmíràn ò ṣe sùúrù ọyẹ́ li adam al-qudrati al-jismiyya wal-maliyya ẹ̀sẹ̀ yẹn ọkàn pàtì torí pé àlàáfíà ò gbé mọ́ ọwọ́ ní àwọn ṣe sùúrù fẹsẹ̀ ọlọ́run sì mọ̀ pé tálàfẹ́ bá ń bẹ yóò ṣe ẹlòmíì ò ṣe sùúrù oye ó ń kó òun ṣe sùúrù kò ṣe sùúrù nítorí pé owó tí ó fi ṣẹlẹ̀ wọn bá yẹn gan ò sí ní ọwọ́ ẹ̀ wọ́n ní àwọn ṣe sùúrù lérí ẹ̀ṣẹ̀ yẹn o ọlọ́run sì mọ̀ pé bó ṣe wáyé tó bá bà lọ́wọ́ lẹ́lẹ̀ ẹ̀ṣẹ̀ tó lòun ò ṣe yóò ṣe kiri ọmọ àdébẹ̀ gbogbo sùúrù yẹn kìí ṣe sùúrù téèyàn fi gbà ládàá wọ́n sá fún haramu lójú àwọn èèyàn ọwọ́ ń ṣe lẹ́yìn wọn sùúrù lọ́wọ́ àpò ṣe lójú wa nítorí sin ibtigha an liwajhillah ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa mukawiyatu àwọn nǹkan tí wọ́n ràn lọ́wọ́ téèyàn bá ń ṣe sùúrù alákọ̀ọ́kọ́ òun náà ni kéèyàn ọba ń tọ́wọ́rí gbàgbọ́ làwọn bá ń sọ ní kọ̀rọ̀ àti gbangba alámúyá alámúbí análáha yàrá ọlọ́wọ́n bá ní sí wọn mi ọlọ́run rí wọn ni wọ́n ní bá ti ní mọ̀rọ̀ kọ́bà dáadáa wípé ọlọ́run bá aláàmú sọ ọlọ́run sì ń wù ọlọ́run sì máa ń tó ń ṣe wọ́n ní yọ̀rọ̀ ọlọ́run tara bẹ̀sẹ̀ bá ti dùnú lẹ́yìn náà rántí ìyà ń bẹ tó bá ti rántí ìyá rẹ̀ àti àjẹbọ rẹ̀ consequences ẹ̀ṣẹ̀ wọ́n ní ó tètè kọ́ṣòro Allah ni wa ma asabakum min musibatin Allah bá ní ọ̀pọ̀lọpọ̀ mùsíbà àwọn problem tó bá yín fẹ́bi ma kasabat aydikum Allah bá ní èyí tí ẹ fọwọ́ ara yín fà òun náà ni ọ̀pọ̀ jù mẹ́ẹ̀ makasabati àìdíkùn ayé mini àmàlìkùn ẹ̀yin lẹ́ṣẹ̀ tọ́lọ́wọ́n bá aláàfin gbàdánwò wa ẹ̀yin lẹ́ṣẹ̀ ọlọ́wọ́n bá Allah subhanahu wa ta'ala ó jí oúnjẹ wà nínú Al-Qur'ani ní pé ká máa rántí ìpè lẹ́yìn ẹ̀ṣẹ̀ ìyà lókù lẹ́yìn ẹ̀ṣẹ̀ àdánwò lókù lẹ́yìn ẹ̀ṣẹ̀ fìtínà lókù kò sí bó ṣe ṣẹ̀ṣẹ̀ kan náà ẹ̀ṣẹ̀ ní kò jìnnà sí àfi kí fìtínà kan tẹ̀lé àwọn sálàfọ̀ sáré wọ́n ní bí àwọn bá fẹ́ gun ràkúnmí àwọn tó bá ta wọn ní ẹsẹ̀ níbi tó ti fẹ́ tàṣẹ sẹ́yìn tó wá bá wọn níkùn àbọ̀ bá wọn lẹ́sẹ̀ ọyẹ àbọ̀ ń wúndì àwọn tàbí kárí náà ronú bá àdúgbò àyè náà sàdà àwọn ó sì rántí ẹ̀ṣẹ̀ táwọn ṣẹ̀ ní forty years ago ìpè ọlọ́run ṣe ọlọ́run tó fẹ́ lé ìpẹ́sẹ̀ rẹ̀. nídìí bẹ́ẹ̀ sùúrù lérí ẹ̀ṣẹ̀ yín bàbá wa yín yá wa wọ́n ní àwa náà lájà àǹfààní rẹ̀ ó bá mojú sí ti ọ̀padà ní kánsà ẹ̀dàkùn tani ọmọ gbé ká ọ̀padà ní stroke ẹlòmíín fa sìgá ọyẹ ọ̀padà ní kánsà ọ̀padà ní ọ̀sà ni wọ́n gbé ká ẹlòmíín ṣe sìnà àrùn tí ń bẹ láàrẹ̀ àrùn yẹn ó ti balẹ̀ ọmọ jẹ́ kò lè bí mọ́mọ́ ẹlòmíín ti ṣẹ́yún ọkọ̀ ọ̀kan náà wà darí mọ́ yẹn wọ́n wá ṣe tẹ́sítì fá arábìnrin yẹn mọ̀ pé ẹ̀ eh, kò sóyún tí ń dọ́mọ́ ti lọ bàbá yìí ká ń dààmú ni <laughs> ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ yìí máa ń sọ̀yàn kalẹ̀ nínú ọlá àbí ṣe yìí máa ń sọ̀yàn kalẹ̀ nínú ọlá kọ́lọ̀ wọlé àánú ẹ̀. kọ́lọ̀wọ́n musa sàforíjì fẹ́ni kọ̀ọ̀kan wa ẹlẹ́ẹ̀kẹta mini àníwá ìsọ́bù nínú àwọn type of patience òun náà ni asọ́bùrù alá àkọ̀dárì láyìlì mọ́ọ̀lìmá òun náà ni sùúrù lérí àdánwò tọ́lọ́wọ́n bá láti kọ sínú kádàrá wa pé yọ ṣẹlẹ̀ láyé láàmàhálà kò sì sí tí ọmọ yá mi wà habsun nafsi anil jaza wọ́n ní tí wọ́n ń pè fún òun ṣe sùúrù o àdáwò ni òun náà ni pé ó hó di ẹ̀mí ẹ̀ àtàrẹ karama hó di ẹ̀mí ẹ̀ anil jaza òun ní ya ń kanra awa èèyàn owó sọnù nígbà òdélé ìyàwó ní how o si si sórí tó bá tún sọ̀rọ̀ lẹ́yìn yìí tó sọ yìí ọmọ rí wàhálà lálẹ́ lẹ́yìn yìí tó sọ tó bá tún sọ̀rọ̀ fún ọmọ rí wàhálà lálẹ́ ìyàwó bá kájọ lọlé létà lọ́wọ́ gbọ́ tí ń dìsọ́ sí pé ẹ lẹ́yìn bá mi rí owó yẹn kò sí lábẹ́ bùtù mọ́ ìyàwó padà mọ̀ pé àdéhùn ló ṣe kí ni àdéhùn ló bá àlìjẹ́sà ọmọ kanra máwọn èèyàn ọlọ́run bá fàdé ọkàn ọ̀kanra ní dàrẹ́tìrì ọlọ́run máa ọlọ́run padà ọkàn òun pòṣe gbogbo àti àwọn tó bá ní pírọ́blẹ́mù kan tó wá pòṣe wọ́n ní tètè tọrọ àforíjì nítorí pé á béèrè pé ta ló ń pòṣe sí o. wọ̀tàsáhùt ọ̀ wá ní máa bínú wọ̀ṣákùwá lẹ́rìndínlá ó sì ní máa rọjú ọlọ́run káàkiri pé sẹ́yìn ọmọ pé nǹkan báyìí ṣẹlẹ̀ sí mi ẹ̀ẹ́dìgbọ́ ààrẹ ọmọ tó mi sọnù ẹ̀ẹ́dìgbọ́ ọjà mi jóná ẹ̀ gbọ́ ọmọ òun kù sí sọ fáwọn èèyàn ìgbésẹ̀ yìí ò gbọ́ wípé bó ṣe wáyé ilé jìdé wọn wọ́n pariwo ọlọ́run ọba fáwọn èèyàn ẹni tí máa ń ṣeré kò ṣe wọ́n ní ọlọ́run ní wálé rọ̀bíkà fọ́sibẹ̀rẹ̀ wálé rọ̀bíkà fọ́sibẹ̀rẹ̀ ọlọ́run ní ànábì ṣe sùúrù fọlọ́run ṣe sùúrù lédè wọ́n nígbà ní olè já rẹ̀ níṣẹ̀yàn ayé bàbá wa yìí yá wa kò sẹ́nìkan tí ń bẹ nú ayé tí ò ní sàárẹ̀ kò sẹ́nìkan tí ń bẹ lé ayé tí ò ní ní àmódi kan tí ó máa rán oyè lọ́ọ̀dì gbà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mi ṣe wà yìí mo ní tèmi bí wọ́n náà ṣe wà yìí ìwọ náà ní tiẹ̀ bàbá rẹ̀ ìyá ẹ̀ ìyàwó ẹ̀ ẹnìkan jẹ́ ó ìyàwó òun ó infection ni wọ́n ń bínú ni wọ́n ń bẹ̀ ni wọ́n ń bẹ̀ ni wọ́n ń bẹ̀ ẹnìkan wọ́n ní ó sì bẹ̀rù ọlọ́run eré mélòó ni ò sí ìfẹ́ sàn lẹ́nu ìyàwó ẹlòmíì ti ya wèrè tí wọ́n mú káàkiri arákùnrin ẹ yọ́dẹ̀ dòkótì oyé yọ́dẹ̀ pàṣẹtì nígbà míì tó bá fẹ́ lọ bí iṣẹ́ tó bá jẹ́ ọ̀ràn yàn yóò wá gba ẹnìkan tí ó sanwó fún kílò tó súnà àwọn obìnrin kọ́ bá òun dúró tì kọ́ bá jáde òun hò ọ̀kan mọ̀ tó o ó rí àràtọ́lọ̀ ń dá nílé ni kó lè bá máa dúpẹ́ lérí tiẹ̀ àyèmáyé àárẹ̀ tí ń ṣe àwọn èèyàn tí wọ́n bá inú ayé inú àwọn àdánwò ni a ṣe sùúrù náà ni ànábì àyùbá náà ṣe àwọn fákìdì habib ó lè jẹ́ ikú lọ́sẹ̀lẹ̀ bẹ́ẹ̀ nìkan kú ó lè jẹ́ ọmọ ó lè jẹ́ ìyàwó ó lè ọkọ ó lè jẹ́ bàbá tìyá ó sì lè jẹ́ àwọn ẹni tó yàn nífẹ̀ẹ́ sí sùúrù ni nígbà tó o bá ṣe sùúrù ìgbà tó o lùsẹ̀ nìkan tó o bá ṣe sùúrù kí náà padà sílẹ̀ sí wọn náà ẹ̀hẹ́n inú kó lùsẹ̀ mí àbí kó lùsẹ̀ aláfẹ́ ọ̀kan ní mẹ́rin àwọn ìyá wa ó ní ọmọ nǹkan lọ́sàláìsí lọ́dọ̀ ọ̀hún ìyá yẹn láti bí twenty five years ló ti ní depression ló ti ní hypertension tìbí ti sọ lọ́wọ́ yìí kọ́dà àwẹ̀ rọ̀mọ̀dá yìí tí yà gbà yìí ìyá náà lè gbà ó sì ń bẹ láyé ó wá ní ká pé òun bá ti gbàgbọ́ yẹ súnà nígbà tọ́mọ yẹn ṣaláìsí bọ́yá ọlọ́run bá fi ṣe kínní ìbá lò ní sábàbí fóun ó ní àìṣe sùúrù òun lérí ikú ọmọ yẹn òun lọ́ fà á tóun fi ń rán àárẹ̀ dàrọ̀ ẹ̀rí pé sùúrù dáa díkù nafs díkù láàyèsí ẹlòmíì òsì ni àdáwò tí wọn nínú ilé wọn òsì làdáwò àti jẹ àti múlé ẹlòmíì algina ọrọ̀ gan làdáwò lé wọn gbogbo àwọn ọmọ ti yàyàgò yàtá bàbá náà ti ó ti mú kálukú ń báàbò <laughs> kí gbogbo àwọn ọmọ gan máa gbọ́gù lọ nínú èsì gbogbo àwọn ọmọ ti yàyàgò yà ìdérí ẹ ti yí èyí tí ó ti jáde ẹjọ́ wálé mọ́ èyí tí wọ́n ti gbé lọ èyí tí wọ́n wálé ẹjọ́ tó bá wù ú èyí tó ti wá mọ́tò parẹ́ kí ni pírọ́blẹ́mù wọn ọlọ́wọ́n bá aláà ni wọ́n ń sàlàyé fún wa nínú ayé alukọ̀rán gbogbo àná láti máa ń gbọ́ ayà yẹn àmọ́ ìdí àmọ́ ronú sí ọlọ́wọ́n aláà ni èmi ń bọ̀ ó ní wàhálà tàbílù wà nínú kún bí ṣe yìí ọlọ́wọ́n ní máa da yín wò mínà lẹ́kọ̀ọ́f ń jẹ ayín láyà o wà lè jó à èyí sì pèbí pa yín lásìkò tó bá wù mí wà náà sì mínà àmúwál máa gbowó lọ́wọ́ gbogbo àwọn tí ṣọ́ọ̀bù wọn jóná ọlọ́mọ́sàbà dáadáa padà dáadáa ọlọ́wọ́n bá ní wọ̀dẹ́kùsù ìmìnà àmúwàlì ọlọ́wọ́n bá ní ìmọ̀ fàyín sẹ́yìn nínú owó ẹ̀yin tẹ́ ti ní billions ẹ máa wá ka millions ẹ̀yin tẹ́ ti ka millions ẹ máa wá ka thousands ẹ̀yin tẹ́ ti ka thousands ẹ máa ka hundred àwọn nǹkan bẹ nínú ayé bá a ṣe wà jí láàárọ̀ yìí bá a jí láàárọ̀ yìí kò ní one thousand lọ́wọ́ àti ní báńkì àti nílé káàkiri ọmọ eke àgbàlagbà ni kọ́lẹ̀ lómi ti níyàwó lẹ̀. sọdá ọlọ́mọba ọba alálàáfíà kọ́lọ́mọsẹ̀ ṣàánú wa ọlọ́mọba ní bọ̀ǹdàyé wà ní ánfúsì ẹni bá ti wù mí ní máa pa láàrin bẹ́ẹ̀ kan bá ti kú ẹ lè ṣe sùúrù wọ́tàmáràt àwọn oko yín fáàmù yín ẹ máa dáko ẹ máa rí owó láwọn àsìkò míì ẹ ní rí <laughs> ẹ ní rí profit gbogbo business ni máa ń lanà náà ọlọ́run ti sọnù ayà yìí ọlọ́run ní wọ́n samara ẹ̀yin expect profit ọlọ́run bá ní gbèsè lẹ́sẹ̀ kí ni ẹ máa jẹ nítorí nígbà tí ẹ má wàá máa pariwo ọlọ́run káàkiri pé ẹ jẹ gbèsè nígbà tí ẹ ń jẹ èrè ta sọ fún ọlọ́run ọba ni wọ́n bá ṣeré sọ́ọ̀bìrì yín ọlọ́run bá ní gbogbo àwọn tó bá ṣe sùúrù láàrin yín ẹ máa bá mi fún wọn ní ìró dùnú ah, ọlọ́run lámà nìyẹn wọ́n bá ṣeré sọ́ọ̀bìrì yín odidi dọ́là kan ní o bàbá ṣeré sọ́ọ́bìrì odidi odidi àkọlé ọ̀rọ̀ ńlá kan ní táwọn àwọn afá sọ̀rọ̀ sábẹ́ bàbá ṣeré sọ́ọ́bìrì ìwọ́n náà gbé sọ́kàn rẹ̀ nígbà ọlọ́run bá ní gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe sùúrù lérí ìjayà lérí ebi lérí owó tó lọ lérí ẹ̀mí tó lọ lérí dúkìá tó lọ bàbá ṣeré sọ́ọ́bìrì ẹ máa dunra yín nínú rí ànábì bá mi fún ọ ní ìròdùnú pé èmi ọlọ́run bá ń bọ̀ àwọn tó ṣe sùúrù ni o kí láàmì sùúrù adébòdì jẹta ò ní kara adamu tasakoti ò ní ma bínú ma bínú ojú rẹ̀ ó lè ma bínú ládùúgbò <laughs> lẹ́yìn náà adamu sakwa ò ní ma rojú ọlọ́run káàkiri ìpè ẹ̀tọ́ owó tọ́lọ́run ṣe fún mi fáàmọ́ mi ní mẹ́tọ̀rọ̀ bí ká fáà dísì lọ́lọ́run sọ ọlọ́run ní èyí tó bá da ní tó bá ṣe tó jí orí ẹ máa sọ fáwọn èèyàn pé mo sí ẹ má fòrè pamọ́ àmọ́ tó bá ti dọ̀rọ̀ àdánwò mọ́ màá rojọ́ fáwọn èèyàn àfàwọn èèyàn tó bá mọ̀ pé wọ́n sọ pírọ́blẹ̀mù rẹ fún wọ́n lè gáìdì ẹ̀ láti wá solution àmọ́ kọ́ ọmọ sọ́n sọ pé òun fẹ́ jọ ọlọ́run sùn wọ́n <laughs> ó ṣe sùúrù ó ṣe sùúrù ọlọ́run bá ní wọ́n bá ṣe ní sọ́bìrín ọlọ́run bá ní ìrẹ́ ànábì bá mi fún gbogbo àwọn oníṣòro bá mi fún wọn ní rọ̀dùnú alladhina idha asabathum musiba gbogbo àwọn tí musiba bá nu ayé àlàáfíà ara níbi musiba ti bá nínú dúkìá nínú ọlá nínú ọlà kọ́ọ̀lù ọlọ́wọ́ bá ní gbogbo àwọn tí mùsíbà bá wọ́n wá sọ pé nígbà tí mùsíbà dé inna lillahi wa inna ilayhi raji'un àwa gbà pé tọ́lọ́n la ṣe ọlọ́run lọ́kọ̀ bẹ́ẹ̀ ọlọ́run lọ́fẹ́ bẹ́ẹ̀ ọ̀dọ̀ ọlọ́run la padà sí ọlọ́run bá ní ulaika alayhim salawatun min rabbihim ọlọ́run ní gbogbo àwọn tí wọ́n ti sùúrù lérí àdánwò èmi ọlọ́run padà wá fún wọn ní salawatun min rabbihim mọ̀ iye salawatun náà

wọ́n wúlá ika wọn múlùmọ́ tẹ́dùn máa lè máa gáìdì wọn torí wọ́n ti wà lójú ọ̀nà máa mọ̀ wà fákọ̀ wọn tó bá ti ronú lẹ́nu kankan báyìí pé kí ni ìyẹn kó dowó ẹ ọlọ́run ni mo ṣe gáìdì yẹn èyí sì ń bẹ̀rẹ̀ ọjà àtàwí báyìí yóò sì ṣe kí ni yóò sì bú sókè gáìdì ni ọlọ́run ló máa gáìdì wọn ọlọ́run láwọn ni wọ́n mọ̀nà àwọn yẹn ni wọ́n gáìdì ẹ̀ wàmí rahmatullahi ala sabiri nínú àánú tó wà fáwọn tó máa ń ṣe sùúrù lérí àdáwò òun náà ni pé ọlọ́run máa fi wọ́n mọ̀nà má asọ́ba mi musibati illa bi idinillah ọlọ́run ní gbogbo ẹ̀ta bá fi musiba kankan musiba yìí o illa bi idinillah pẹ̀lú yọ̀dọ̀ ọlọ́run ló ṣe sọ̀kalẹ̀ o ọlọ́run ló fẹ́ bẹ́ẹ̀ o wa man yu'min billah ọlọ́ni máa fi lọ́kàn balẹ̀ kò ní sídà mọ́nú ayé máa lànà orí fún mọ́mí mùsùlùmí anábì ní èyíkéyìí mùsùlùmí tó síbò mùsíbà tí mùsíbà kan bá bá fọyẹ̀kúùl ọwọ́ sọ pé bọ́yọ̀ máa kú àbí ìyàwó kú àbọ́kọ kú àbí iṣẹ́ bọ́ àbí property kan lọ ọwọ́ ní inna lillahi wa inna ilayhi raji'un allahumma jurni fi musibati wa akhlif li khayran minha àdẹ́bìnrin tó bá lè wí bẹ́ẹ̀ wípé ìwọ ọlọ́run ọba òpọ́sà sàmílẹ̀sàn lérí mùsíbà yìí lẹ́yìn náà kọ́ wá fi dáadáa rọ́pò fún mi àdẹ́bìnrin ilẹ̀ àkàlàfàláhù hmm, mínìhà ọlọ́run fi kí ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala kọ́lọ́run fún léyìí tó dáa ju èyí tó bọ́ lọ. nínú àwọn àǹfààní tí ń bẹ fẹ́ni tí máa ń ṣe sòrò mayyatullah ta'yiduhu ọlọ́run ó òun wà pẹ̀lú àwọn sùúrù òun ní fi wọ́n lẹ̀ nínú àwọn àǹfààní sùúrù mahabbatullah ọlọ́wọ́n bó nífẹ̀ẹ́ yóò wá fi sínú àwọn wòlíì ọlọ́wọ́n bá aláǹsọ́nù koran ó ní wallahu yuhibbu sabiri ọlọ́ni èmi nífẹ̀ẹ́ gbogbo àwọn sùúrù alìmáàmà fi dín nínú àwọn ẹ̀sán sùúrù fáwọn tí wọ́n bá ń jíṣẹ́ ọlọ́wọ́n bá ọlọ́ni wa ja'alna minhum a'imma ọlọ́wọ́n wọ́n máa wá tàn mọ́lẹ̀ ẹ̀sìn àwọn ọlọ́run káàkiri a sọ di nùjú ìràwọ̀ táwọn yóò máa wò lókè lámà sọ́bàrù nígbà wọ́n ṣe sùúrù lérí dáwà wo ní máa wò ó pé kí làwọn èèyàn fẹ́ fún mi nítọ́lọ́run fẹ́ fún ọdún táwọn èèyàn fẹ́ fún ọ lọ sùúrù lérí dáwà wọ́n máa ń pe àwọn èèyàn àwọn mí ò gbọ́ àwọn mí ò ní gbọ́ ẹni tí ọba ní sùúrù kò lè dálé kéwúlẹ̀ ẹni tí ọba ní sùúrù kò lè jẹ ìmáàmù mọ́sálásí ìmáàmù ti ń bínú <laughs> èmi ló fẹ́ bínú sí. ìjẹ́ nìkan ti àtàkẹ́ lérí ìmáàmù yẹn ó ní ìmáàmù tó sọ yẹn má sọ̀rọ̀ ẹ̀ mọ́ tó ní ìmáàmù èyí yẹn ọ̀dà publicly <laughs> wọ́n wò báyìí pé àbí kọ̀mẹ́ntì ń bá wí ni ó ní mọ́mọ́ ibẹ̀ yìí máàmù àdébìsọ̀ sọ́là ń jẹ́ ogójọ́ kan ní lárúbáwá kan bá dé àdébì ń pín àwọn nǹkan ogun kan lọ́wọ́ ni àwọn àdébìsọ̀ ń pín ti eh, kọ̀bílà àwọn ìdílé kọ̀ọ̀kan ń pín lẹ̀ ń lélẹ̀ ẹ̀yẹ kóyì ẹ̀yẹ tẹ́wọ́ látọ̀ òun ẹ̀yẹ kóyì àwọn tẹ́bẹ̀ lókè láwọn káwọn wá kó eléyìí lárúbáwá yẹn bá yọ sáà ní ayíǹdèlè ìtẹ́kìláhà yà oníbẹ̀rẹ̀ ọlọ́run Muhammad ẹ̀ẹ́dìlì ṣe déédéé fa ilẹ̀ kalẹ̀ mọ́tà àdìlì ó ṣe déédéé pẹ̀lú tó ń pin anábìrin ilẹ̀ mọ́ àdìlì bá kọ́ni kásìtì tó ń tí mi ò bá ṣe déédéé má òfò bá yín nìyẹn èmi gan wọn ni kí wọ́n kọ́ yín déédéé anábìrin lọ láàrin ìlú ọ̀kan náà àwọn lárúbáwọ̀ kó ọ̀dẹ̀ fa àlìkínbà rẹ̀ títí tá a fi ní ìjìká anábì sàṣọ́là mórí ilé ibi zaka sọ fún wa pé kán bu zaka fún mi iná àwọn zaka tán kó sí lọ́wọ́ lẹ́sàmáàlà àbíkà omi kò kí sówó bá bá rẹ̀ kò kí sówó yá ẹ̀ ọyá ìmáàmù tó lè tẹ́rí sí yẹn kọ́ wá náwọ́ <laughs> bẹ́ẹ̀ bá ní sọ pọ̀lì dìlọ sòrò ni ànábì bá rẹ̀rìn mú kẹ́ ojú mọ́tò ti pọ́n ànábì ní ẹlẹ́bù fún nínú àwọn góòdì tó wà ní àti sílífà mi ẹ̀kọ́ ọmọ bá tiẹ̀ lọ òun gọ̀ ni àwọn ìlànà àgọ̀ ni wọ́n máa rọ kiri ká gbogbo yẹn ní bẹ́ẹ̀ bá sáré lọ́la àtẹ̀yọ̀ àti bọ́dà wa àtàkì personality sheikh lọ́dẹ̀ dúró lérí ẹ̀ pé a máa dúró tì lọ́rùn ibi àwọn nǹkan ti ń kẹ́ tí wọ́n ti ń gẹ̀ tí wọ́n ti ń ṣe dáadáa lọ́wọ́ sì máa bókú ẹ̀ jẹ́ bí wọ́n bá wá gbọ́ yẹn sí yọ́wọ́ di ọlọ́wọ́ ṣe ọlọ́run tó ń jẹ́ tí wọ́n bá rà léèbù mọ́ wọ́n máa wá ra léèbù fún wọn tí wọ́n bá rà léèbù rà wọ́n máa parọ́ mọ́ kí ló kan jẹ pẹ̀lú tí ìwọ́n mọ̀ tẹ́lẹ̀ lọ zónì rí ibi tí wọ́n lọ nìwọ́ mọ̀ ibi tí wọ́n lọ wọ́n mọ̀ àbí ibi tí wọ́n lọ ní kọ́ mọ́ wo. nídìí bẹ́ẹ̀ kọ́lọ̀ mọ́ fàdán ó kàn wá o ẹlòmíì jẹ́ àfa ìyàwó rẹ̀ sí lóhun ọ̀sẹ̀ ẹlòmíì jẹ́ àlùsùnà ìyàwó rẹ̀ lóhun ọ̀sẹ̀ àfi sòrò gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn àyímọ̀ àwọn anábìyàn ọlọ́run tọ́lọ́run ní kán lámìlaka ẹ̀mẹ́nìkan wá nù wọn tọ́lọ́run ọ̀bàdàn ó tí wọ́n ṣe sùúrù mẹ́tẹ̀ẹ̀ta ta kà látàárọ̀ yìí ṣé ànábì ayọ́bà tó lo eyín tí yẹ sí nínú yàrá ni ó ṣe sùúrù ni owó tí lo eyín tí mọ̀ ní tí ó ti fẹ́ bọ́hùn ibi wọ́n sì ní àwọn kàtìkárò àsìnkáwò ànábì wa e, Musa àti kékeré lòun ti ládàá oúnjẹ láti kékeré wọ́n bí òun báyìí wọ́n bí òun sásìkò e, fìràwọ́nà tó ní ká máa pa ọmọ tó bá ti bí ìyá rẹ̀ jù sí níwọ̀n àpótí ọ̀dẹ̀ jù sí rí omi kọ̀mọ́ bí tó mi ń gbé lọ pátápàpọ̀ lọ ń bẹ̀ ọmọ yìí sì padà wá ṣé ànábì zakari ìyá lásán tọ́dẹ́ pé ìyàwó rẹ̀ kò lóyún láàárọ̀ kò bímọ tó fi darúgbó jọ̀kújọ̀kú gbogbo ni wọ́n ṣe sùúrù lérí ayé ó wà torí pé òbí máa wà ní wọn lọ ṣọ́ọ̀ṣì ó bí ìwọ ń lọ sọ́dọ̀ àwọn oníṣẹ̀ṣe wọ́n lè wọ náà nìyẹn wọ́n lè wọ náà nìyẹn tó bá ní ìsẹ̀mí rẹ̀ ó lé ìsẹ̀mí rẹ̀ ó lé fáànẹ́bí náà láwọn àsìkò kan tí ànẹ́bí ò tí wọ́n jẹ Aisha ní oṣù mẹ́ta oṣù mẹ́ta èéfì ọ̀jáde inú ilé ànẹ́bí wọn ò kúùkù wọ́n ní wọn ò kúùkù lóyún lóṣù mẹ́ta wọ́n ń jẹ wọn o àmọ́ kí ni wọ́n jẹ àṣùwàdà wọ́n mú mi wọ́n sì ń jẹ làbídùn wọ́n jẹ láàárọ̀ wọ́n jẹ lọ́sàn-án wọ́n jẹ lálẹ́ ìyàwó Aisha kò sá lọ lé Abubakar kò sá ọmọ rojú ọkọ rẹ̀ ká aláròká aláròká nígbà tí ń dùn ọmọ pé àwọn ẹbí ẹ̀ nígbà tó ń jẹ tó ń mu ọmọ sọ fáwọn bọ́dà ẹ̀ ó ní tìjú kọmọ sọ fún kọmọ rojú ọkọ ẹ̀ fáwọn fámìlì ẹ̀ ó ní tìjú nígbà tí ń rà wálé tí ń da tí nǹkan rọrùn sọ sọ fún wọn gbà ẹ̀ ó ní sòrò nínú máa lè wúsùlù yusuf ọ̀sùn lọ́rọ̀ ọlọ́run ọlọ́run ọba ní tẹ́ bá ti lò ó tún rìpítì ẹlẹ́ẹ̀kejì bọ́yá etí yín fẹ́ ti gbé ọ̀gbọ́n dáadáa fàyè nà máa alẹ́ ó sì rí yóò sọ̀rọ̀ nǹkan padà rọ ó padà rọrùn nígbà àwọn gbogbo ayé ti lò sẹ́mi kan nínú ayé tá a rò pé a lè ní owó blọ́ọ̀kù mẹ́fà tá a ah, blọ́ọ̀kù kẹ̀ ẹ́ a lè rí owó táyà ralẹ̀ láyé wa pé wọ́n ní wọ́n ralẹ̀ owó pé mo ló ti fẹ́ rí mo ló ti fẹ́ rówó tán fẹ́ ralẹ̀ ọlọ́run wa kẹwàá sẹ́yìn akọ́lé kìíní àwọn akọ́lé kejì ẹlòmíì ní sọ́ọ̀bù rẹpẹtẹ ẹlòmíì kọ́ ẹ́stéètì àyè tí ọ̀dá náà yọ padà dà èyí tí ò tó yọ padà tó sùúrù ní ká ṣe kí ni sùúrù ní ká lọ lè ṣe o ṣe sùúrù o ṣe sùúrù o sùúrù lè yẹn fi jèrè ọkọ sùúrù lè yẹn fi jèrè ọmọ ọlọ́run wọlé àánú ẹnìkọ̀ọ̀kan ọlọ́mọṣàṣì wa ló ní sùúrù níparí ọ̀rọ̀ mi òun náà ní àlìjẹ́nà sẹ́rí àlìjẹ́nà tá ń lọ yẹn ẹnìkan kan ní wọ́ọ̀bẹ àfọwọ́n sùúrù aláàlọ́lá amọ́lẹ́fẹ́ ẹnu kọ́ àwọn gbogbo àwọn tí ó wà àlìjẹ́nà pátá wọ́n ṣe sùúrù lọ́nà mẹ́tẹ̀ẹ̀ta yìí asọ́bùrù alàtọ́á wọ́n ṣe sùúrù lérí ìmọ̀ tẹ̀láṣẹ ọlọ́run wọ̀sọ́bùrù ànìlmáṣíyá wọ́n ṣe sùúrù láti jìnà sí àwọn ẹ̀ṣẹ̀ tó gbajúmọ̀ táwọn yẹn ń gbádùn ẹ̀ wọ̀sọ́bùrù alẹ́ àkàdárì láì ní mọ́lìmọ̀ wọ́n dẹ̀ ṣe sùúrù lérí gbogbo àwọn àdánwò tá kàn wọ́n lé ayé ọlọ́run bá ní òlà ìkà ẹ̀rì ọlọ́run gbogbo àwọn tá a sọ yìí. اللهم اجعلنا منهم اللهم صفا وانا صاروا اللهم ان اولئك اللهم gbogbo àwọn tá a sọ yìí yujzawna al اللهم bani àwọn ọlọ́run pẹ̀lú àwọn yàrá tó dáa nínú àlìjẹ́nà ọwá ní bí máa sọ̀bàrù òní ọmọkọ́ máa jẹ́sàn lérí sùúrù tí wọ́n ṣe kíní tí wọ́n ṣe láyé òyìnlá kọ́wùnà fi hà tẹ̀híyàtà wọn sàlámà a máa pàdé wọn wọ́n bá fẹ́ wọlé àlìjẹ́nà àwọn màláìkà wọn máa kí wọn pé asàlámù àlékún asàlámù àlékún asàlámù àlékún wọ́n máa kí wa ẹkú ẹkú rọ́jò ẹ kú sùúrù ẹ kú faradà ọlọ́run ní khalidina fiha tọ́ba ti wá wọnú ẹ̀ ọlọ́run bá ní àní jáde máa ọlọ́run bá ní asunati mustaqarran wa muqama ọlọ́run bá ní ààyè yẹn kò sáàyè tó dáa tó ààyè tí mo fẹ́ fi wọ́n sí yẹn kò sí ààyè tó dáa tó òun náà máa jẹ́ ààyè ibùgbé wọn gbére wọn bẹ̀ lọ́wọ́ bá nínú àánú rẹ̀ Allahumma ij'alna mina sabirin Allahumma ij'alna mina sabirin ala ta'atillah kálímà tẹ̀lá sí ọlọ́run ọba bọ́lọ́run sí fẹ́ Allahumma ij'alna mina sabirin eh, an ma'siyatillah gbogbo ní ọ̀dà tọ́lọ́ ní ọ̀dà ọlọ́run tó fún àwọn sọ̀rọ̀ kálí jìnnà sí Allahumma ij'alna mina sabirin 'inda al-bala ọlọ́run ọba kọ́mọ́sà fẹ́ sínú àwọn oníṣòro ní gbogbo àti àdáwò tọ́lọ̀ ń kọ́lẹ̀ fún wa bá dé sínú ayé wa ọlọ́run ọba aláàkọ́ wa wọlé àánú ẹ̀ gbogbo ètò jẹ́ ìṣòro ọlọ́mọ́sà bá wa mú kó gbogbo ètò ti lọ ọlọ́mọ́sà dá padà fún wa gbogbo èyí tí ń bà wá nú jẹ́ ọlọ́mọsà dùn wá nú lérí ẹ̀ ọlọ́mọsà wọ láàánú ẹ̀ kọfí asúnà àwọn oníṣòro kọ́ra àwọn aláwọ̀ lérí sòrò kó já jèrè sòrò kọ́lọ̀ jẹ́ aláti bọ̀ tán dáadáa subhanakallahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk wa salaamu alaykum wa rahmatullahi wa barakatuh فاصبر كما صبر أولو العزم من الرسل ولا تستعجل لهم كأنهم يوم يرون ما يوعدون لم يلبسوا إلا ساعة من نهار